الله عليها أما حديث وفد إلى وعائشة صلى الله عليه وسلم قالت من طلق رجل امرأته ثلاثة wọ́n ní arákùnrin kan ó kọ ìyàwó rẹ̀ lẹ́yìn تزوجها رجل وتقولين من الإفكا arákùnrin kan náà bá fẹ́ arábìnrin tó ń dàpọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni yẹ́lẹ̀ kó lábẹ́jà. arábìnrin arákùnrin tó fẹ́ arábìnrin yìí bẹ́ẹ̀ kejì tó náà bá kọ́ kalẹ̀ àbá tó kọ́ kalẹ̀ wọn ti fi sùn á gẹ́gẹ́ bí tó máa tẹ̀ láàrin lọ́kọ̀ láyà. فأراد زوجها الأول أن يتزوجها ọkọ rẹ alákọ̀ọ́kọ́ wà ní ọdún ọdún padà tó bá إلى رسول الله صلى الله عليه وسلم ذلك قال في الله بن حمد مفعل إليه فقال أنا جواب قلت لا فقلت أقول لك سعيد فقلت فقلت فقلت فقلت فقلت حتى يذوق الأرض من أخيها ما دام في ó ti gbà sílẹ̀ pé ètò ṣẹlẹ̀ ètò máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tó ṣẹlẹ̀ pẹ̀lú arákùnrin tó kọ́ fẹ̀fẹ́ tó pọ̀ àbí kó ṣẹlẹ̀ láàrin òun arákùnrin ẹlẹ́gbẹ̀ẹ́ ìyẹn pé dákùnrin àti mọ́ ọ̀pọ̀ ṣẹlẹ̀ láàrin wọn á ṣẹlẹ̀ ọ̀hún ẹ̀ẹ́. حديث الإمام مسلم رواه الحديث من أورا مسلم طلاق من أماكن القرون زواج آخر من الأسوة به ثم يبقى باب النكاح وباب الطلاق الذي لا ينتفع مكان أنا أتكلم بذلك لأنه الوالدين tí ìyẹn bá ti kọ ọmọ ẹ̀ kalẹ̀ bá ti gbé òyìnbẹ̀ ta ọkùnrin tó kó obìnrin kalẹ̀ yìí kò lè fẹ́ kò lè dá obìnrin padà náà bó ti máa tó ṣe dágbé ìdá padà tó bá wẹ́ẹ́ pé ó ṣe kọ́ tó bá padà bọ̀ ó lè gbà padà pé ra òkè òkúta kò ní ìdìbò fẹ́ ìyàwó tó dẹ̀ tó bá tó pọ̀ ní ẹ̀gbẹ́ ìdì ìṣòro tó láǹfààní àti ètò ìṣẹ̀lẹ̀ padà bá náà àmọ́ àti ìfọwọ́ ti dé òye túbà tẹ̀ gbà máa tọ́ lẹ́sẹ̀ tó tọ́ ìpadà àti kéré yẹn ló fẹ́ ọkùnrin mi. Ìwádìí kó fi ọkùnrin lásán ẹ̀ ọkùnrin omi àtikọ̀ ọgbọ́dọ̀ tẹ̀ láàrin àwọn méjì. Wípé ọlọ́run àwọn abáyé ìrànwọ́ wa kò sí káàdì náà fojú àwọn òṣèlú káàkiri. Ìjọba ọlọ́run kò kó owó pàtàkì. Ìyá àti ìwé ní àkókò kí ọkùnrin mi ọmọ tẹ̀ dábòbá ń fẹ́ ẹ̀kọ́ náà lọ́ wọ́n máa pa ìyẹn lé àwọn ọmọ ènìyàn wọ́n pa àwọn ọmọ ìyẹn wọn kọ́ lọ́wọ́ tó torí ẹ̀ ní náà kí ìkẹ́ àti àti títà ẹlẹ́kẹ̀ẹ́jì náà kó náà súnmọ́ kó náà súnmọ́ tó ìdálẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ ìfọwọ́láwọ́ àwùjọ alórí àìwọ ní bíbá àlọ́ jẹ́ nínú àwọn ìdájọ́ tó tókù láwùjọ wa yìí bá àtìkọ́ rẹ̀ nílẹ̀ ọ̀lẹ́ láwùjọ ìsìlámù ní ìdájọ́ tí o lè ní àwọn èèyàn tí kò ń tẹ̀lé ọgbọ́n náà wá bẹ̀rẹ̀ sọ́kọ́ nípa rẹ̀ olùkọ́ àti kọ̀ọ̀lẹ́ mẹ́rin tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ àjọ bí ọba fẹ́fẹ́ yà bọ́ọ̀lù ìfẹ́ rèé bẹ́ẹ̀ náà ló gbé láti kalẹ̀ pé bọ́ọ̀bà kọ obìnrin lẹ̀ àwọn làlàyé àwọn làlàyé ọkùnrin máa kọ obìnrin obìnrin kọ ọkùnrin ọ̀dọ̀ tó wáyé àyè máa kọ obìnrin kọ̀ọ̀kọ̀ ó sàpé wẹ̀ náà ìwọ̀n lọ́lẹ́ ó sì wá lé àwọn bá rẹ̀ lé tó kú lé ọkọ rẹ̀ ẹlẹ́sẹ̀ ní obìnrin bẹ́ẹ̀ wọ́n kọ́ ló lágbára láti pé ní èdè ọ̀nà èdè ọ̀nà akẹ́wò rẹ̀ ní ọ̀nà èdè ọ̀nà ló lọ lọ́dún náà ṣẹlẹ̀ ọ̀nà ọ̀kàlẹ̀ bẹ́ẹ̀ ìṣàlọ̀ ìgbẹ́rẹ́ ìṣàlọ̀ tó ti di ọ̀rọ̀ ọ̀nà òsì ní àlàyé wa lórí dáadáa àmọ́ ìṣàlẹ̀ sọ́yà pé ìtẹ́ ìtẹ́ ìtẹ́ ó fẹ́ fẹ́ àwọn ọmọ ìyàwó àkọ́kọ́ ó fẹ́ fẹ́ arábìnrin ó fẹ́ fẹ́ padà ọlọ́dún ní àdéhùn wa ẹgbẹ́ ọ̀rọ̀ ìfẹ́ náà sọ sukulu ti pé ọlẹ́ kó lè fẹ́ padà àkókò pé arákùnrin tó tún fẹ́ òní lẹ́kẹ̀ẹ́ àkókò ní oṣù náà kí àtìkọ́ tó ń tẹ̀lé láàrin ọ̀pọ̀ ọláyà kó tẹ̀lé ní àwọn láàrin àwọn ìlú tó ọlọ́run tó ara rẹ̀ sọ wá. láàrin ìgbà yìí fún àwọn àǹfààní mi ìgbẹ́ pé ó ti ṣe kí àkùnmọ̀ àwọn àtúntà àìwà náà tọ́nà sí àwọn àbá tó yẹn nà fún wa. àwọn àbá wọn ti gbìyànjú lórí gbólóhùn àti ìlànà àti ìlú kí ni ìtumọ̀ rẹ̀ sọ àbá àkùnrin ìkànnì ìkànnì ìkànnì ìkànnì ìkànnì ìkànnì pé ó kàn sún ma fún un àpọ̀ nígbà tó ní spam àwọn kan àkókò tẹ́lẹ̀ kí àpọ̀ rẹ̀ ó dà sínú ara arábìnrin ẹ̀kọ́ ìsọ̀lẹ̀ ẹ̀ka náà kò sí sáà ní fúláàdì kàpọ̀ súnmọ́ náà ní o ní ti àtọ̀ wọn ní o ní ìtàdé rẹ wọn àǹfẹ́ ní ìtumọ̀ rẹ̀ nìyẹn àbẹ̀rẹ̀ àkọ́ ìtumọ̀ rẹ̀ ìnáyà ìnáyà tó àmì ìmọ̀ bí àdàpè àdàpè ọ̀rọ̀ ní tí táàbù pẹ̀lú sọ pé ó súnmọ́ ètò sọdún nínú sọlẹ̀ lù àdàpẹ́ ọlọ́run tàbí àdàpẹ́ èyí tí ó lè ní àwọn ẹni náà òní ní sáńpẹ̀ ní àtìkọ̀ dìmọ̀ pé àtìkọ̀ láàrin ọkọ̀ láyà òun ni kí eré abẹ́ ọkùnrin tó bá fi wọlé sí ara obìnrin tó ti dáhùn yẹn nílé lórí lórí àwọn àfa yálà ó lè kò lè ọlọ́run tàbí àdàpẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ àbí irú mi yẹn lẹ́gbàá tó ti sọ máa lè mọ olóògbé ọkọ tí yóò fẹ́ tó yá gbá pẹ̀lú tí ọkọ tó àwọn akẹ́kẹ́ rẹ̀ wà lọ́dọ̀ àwọn tó jẹ́ bọ́dà so wọn ló fi jẹ́ pé tẹ́ẹ̀rí kẹ́yìn tó lọ́wọ́ kó mi kalẹ̀ kó tó rò dáadáa àwọn ọ̀rọ̀ yìí àwọn tó máa ti kọ́ra kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ti jẹ́ mẹ́ta náà lọ tẹ́kẹ́ yà wọ́n jẹ́ wọn fún yà ọkọ̀ fún ọdí akọ̀ mi ju tó lọ́wọ́ àpá ọkọ̀ fún ọdí akọ̀ mi ju ẹ̀mẹ́ta lọ ìtọ́jú ẹ̀mẹ́ta tó òun rẹ̀ lè fẹ́ ìkọ́ tó fẹ́ mọ̀ nípa ẹgbẹ́ àwọn èdè ìkọ́ yẹn fúra tó ń wá orí sáníà ìyàwó fẹ́ nítorí ọlọ́run ni bí wàá fẹ́ sọ́mi ìfọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀ ọlọ́run márùn-ún mo ní òkè wọ̀ àkúrárá mọ̀ sọ́lẹ́ pé lọ wọ́n tó lò pé àmọ̀ sọ́jú ọmọ òun náà tó jẹ tó jẹ sáfúsáfọ́ <laughs> àwọn akọ́dà ọmọ ọjọ́ yóò ti gbó àwọn ilé lọ ẹ̀sì àwọn ẹ̀mú tẹ̀ láàrin wọn tó yẹ pé àlẹ́lọ tí kò ṣe gbẹ̀rẹ̀ ọlọ́wọ́ tààrà wọ́n rán ní ẹ̀ sọ́rí àmíràn ó ní ìdí ẹgbẹ́ àtijọ́ ìpàkọ́lá máa ń kọ́ ìkọjá tó ní lábala àwọn ọkùnrin yìí bóyá iṣu ìṣẹ̀lẹ̀ láàrin ìyàwó àbí àtọkọ náà lọ́kọ̀ ni màá fi ẹ̀kalẹ̀ màá kọ ẹ̀kalẹ̀ sí pé gbólóhùn yẹn máa ń jẹ́ gbólóhùn kan tó ti wá ṣé òun náà fún mi wọ́n lé ọ̀pọ̀ tó ń jẹ láàrin lọ́kọ̀láyà nínú nípa tẹ̀lé ní kọ́ ẹ̀yìn àwọn ọmọ mi hàn náà rẹ̀ mọ́ èyí ń kọ́ ọ̀rẹ́ ń kọ́ láti ọlọ́run tó àlà àlà kò ní ìfúnpọ̀ púpọ̀ èyí èyí ní wọ́n mi sí èyí kọ́ ọ̀rọ̀ èyí kọ́ ọ̀rọ̀ tó wà nípa tí wọ́n ti ń pọ̀ jù gan kò ní jọjú mọ́ ẹ̀ tó wà nípa èyí kọ́ lórí kò tá a ráfà lọ pé ó lọ bá ọmọ kan náà. ẹlẹ́kẹ̀jì bẹ́ẹ̀ irú rẹ̀ kejì yẹn tó já tó wá já sí pé bí wọ́n ṣe ṣàlàyé fún bóyá gbogbo ọ̀dọ̀ tó bá jẹ́ ìyẹn ni pé ọkùnrin tó fẹ́rẹ̀ kejì o ẹ̀fà tó kó lọ sún náà ẹ̀fà tó lọ́wọ́ yọ̀ǹda rẹ̀ àyè títà ní ọ̀sẹ̀ ẹ̀dọ́ àlọ́ ọ̀sẹ̀ títà nìjẹ́ táwọn agbáwọn ọ̀sẹ̀ nígbà ọ̀sẹ̀ alábìyí tó ń lànà ní irọ́ kó padà sí ọ̀dọ̀ wọn ọkùnrin lẹ́yìn náà àti kóńtòsọ́nà òun kò ní owó kò sí ní kọ́ tí mo kọ́ ọ̀sán kọ́ sí ní kọ́ ọ̀sán lọ́kọ́ tó kọ́ ẹ̀rọ àwọn àtọ́ àti màá tẹ̀yìn dà lọ́dọ̀ rẹ̀ tó kò lé ní sọ bẹ́ẹ̀ pé àbẹ̀rẹ̀ mi mo ní ìbẹ́tọ̀ mi ní láìsí mi ní àwọn láìsí mi ìfẹ́ pé wó ní láìsí rẹ̀ ní ṣíṣe ẹ̀dá òní àà àwọn gbìyà rẹ lórí ẹ̀ kò lẹ́nu bẹ́ẹ̀ ní ọlọ́run táwọn àrẹ sọ Now. Ah. Wọ́n fara wọn. Yóò fẹ́ ìyẹn àwọn ọmọ ọlọ́run dáhùn.

mo jáde ní ọlọ́ ṣe gbé pé yóò mọ̀ tó ti ra tó ti kọ́ ikọ̀ já jẹun wọ́n mọ̀ ọ̀jẹ́ bẹ́ẹ̀ lọ́kùn tó mọ̀ pé mo mo ṣe kí àti ìrẹ́ mọ́ tó ṣe àwọn tó mọ̀ tó mọ̀ mọ́ o. Ọ̀rọ̀ tí ṣe é sí bá ń bẹ̀ bọ́ọ̀rọ̀ fún ẹ̀dá pé mo fọ́ mo fọ́ ní gbogbo àti àbíbà lẹ́nu ẹ̀rọ obìnrin bá tó kú òfin mi gbé àwòkà àwọn àwọn àkókò àwọn ènìyàn ní. Àbúrò bàbá mi sọ pé mo fọ́ mo fọ́ ní àwòkà àkókò rẹ̀. Tí ìyá ìdílé ayé bá ní ìdílé ìdílé bá tẹ̀ láàrin ọkọ̀ àtàyà tó yá òṣèlú méjì oṣù mẹ́ta. So nǹkan ìkẹ́rù kọ̀ọ̀kan táwa ní àwọn méjì ló wá máa ń jiyàn wọ́n á jiyàn. Ṣé wàá nìyí? Nǹkan táà ń pè ní kò tí olùwàlú òṣùlù pé àlèyàpé nǹkan tó bá ti dá nǹkan tó bá dájú pé kàrí tó fi lélẹ̀ láyé tó lè ta iye méjì ò lè fi owó tàbí iye méjì ó ti di ṣùgbọ́n ọ̀rọ̀ àti báńkì ìpìlẹ̀ yóò padà sí ìpìlẹ̀ pé rẹ̀ tó lè méjì tó lọ́sí ẹ̀kọ́ tó dáwọ́ àlèyàn bọ̀ ẹ ìbẹ̀rọ̀ náà èyí ó ti bẹ̀rọ̀ náà nù àwọn méjèèjì ó ti ti kẹ́kẹ́ ìkan máa máa ó ti ti ọkọ̀ ọkùnrin ọkọ̀ ìrẹ́ ìwé kékeré jẹ́ àwọn ọmọ ìgbà ọkọ̀ ọ̀nà ọdún ẹ̀ ẹ̀ lè ṣúgbẹ́ òkú láìláì ó ti ti kí ẹ̀sìn ọlọ́run ọba ó ti nà méjì gẹ́gẹ́ bí kí kíkan tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ tán tẹ́lẹ̀ láàrúkọ àdébà Muhammad sallallahu alaihi wa sallam kí ni ẹ̀ máa ń bẹ́ máa ń dẹ́rù bà mí láti dá sí ọ̀rọ̀ ìmáṣẹ́ náà ẹlẹ́sìn àyàn ọ̀pọ̀ta ya ó lù dáadé kí ní ẹjọ́ ọ̀rọ̀ lórí àwọn adéré lọ́nà torí ẹ̀ta àyà kalẹ̀má ọkọ ń sọ fún ìyàwó pé òun ohun ènìkó ti dìná ìyàwó ní òun ò ti dìná ó wá ká ọkọ láàrin àní ò ti dìná ìyàwó ní òun ò ti dìná ọkọ ní kó òun ní kó ti dìná ìyàwó ní kò ti dìná kẹfẹ́ ẹlẹ́rìí wà nǹkan tó gbé táńbẹ́ẹ̀kì tí wọ́n gbúra máa ń pépè àlejò wọn nù wọn àtọ́ àlejò wọn nù wọn ní ìbẹ̀rù ọlọ́run pé ẹrù ní dáadáa o pàdé àwọn méjì wọn àwọn méjì gbúra wọn ti mí ẹ̀rọ tó bá yọ bẹ́ẹ̀ o yóò máa dáhùn méjì tó tún pé bó ṣe lé àwọn méjì gbúra wọn tó tẹ̀lé ara wọn so àwọn tó bá lẹ́sẹ̀ lọ́wọ́ tó lọ́wọ́ tó bá tẹ̀lé oh, yẹn tó bá yẹn tó ó bá yẹn lọ́wọ́ tó wà bẹ́ẹ̀ kí a pé a ah, kí wọ́n máa lé pọ̀ kí yẹn dùn ọ̀nà bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ọ̀nà kí yẹn dùn ọ̀nà bẹ́ẹ̀ ọ̀nà ó yẹn máa tóbi pé a kò dá ìyá ìwà ìyá ìwà lọ́nà ó ti àpò pé nínú ọlọ́wọ́ aláwọ̀ mọ́tò mi lọ́lẹ́ lóbi èmi màbá wọn pa ní ìtọ́padà arò wọ́n ní gbólóhùn kíkọ tí a ń kọ obìnrin ṣé ó gbàgbá pé kò ti kọ́ òun pé ìjọba wọ́n lákàtí ni àwọn bàbá parí ẹni dàmù ni sọ́dọ̀ máa ń sẹ́kù ni àti tòmìnì ti bọ́ọ̀lù látọ̀ ọdún kí kò ti kọ́ ìjọba rí dà pé tábàlà kọ obìnrin bùbá tẹ̀ àtà kọ́ òun kò sí ìyípo lè wà gbàrà tàbọ̀ tó bá yẹ kọ́ tàbọ̀ ló pé kò sí ìyípo lábẹ́ ọkọ̀ tọ́wọ́ tẹ̀lé ọkọ̀ kò sí ìyípo lábẹ́ ọkọ̀ yóò ṣe nǹkan oṣù ní ẹ̀mẹ́ta ọ̀sìn ní kọ́ nígbà tí wọ́n ti kò sí lọ́wọ́ lánàá jẹ́ pé kórìíra wọn tẹ̀ láàrin bóyá pé èdè gbogbo àmọ́ lánàá jẹ́ pé ó ti wà lórí mọ́ lọ́kùn akọ̀ yóò wá sí oṣù mẹ́ta tó bá sí oṣù mẹ́ta ọ̀sìn ẹ̀ẹ́n tó lábẹ́ rẹ̀ bá parí ó wà pé ó parí kò ní padà àmọ́ tí ẹ bá ti ní èèyàn kọ ohun èèyàn nìkan náà èèyàn máa ní èèyàn tí wọ́n á lórí ìkóso mẹ́ta lọ́dọ̀ yẹn wá kejì èèyàn wá wọlé pa náà ní tẹ́lẹ̀ nù ìbátan àwọn ìwà nílẹ̀ àwọn ọmọ ìlú ìlú ọ̀lọ́wà bó bẹ́ kó lè sẹ́rù lọ́dọ́ lé ní. náà tó fi ọ̀nà ẹ̀mí ilé tó tó bá kó padà á kó mi. wọ́n máa ní ẹ̀ka ìgbọ́ jọ́bì ìdílé àwọn ọmọ tó lè lò. olùpàdé àtọ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ méjì ọdún ọkọ̀ tó ti lọ lókùn ní ọba ní ọba ní tẹ́lẹ̀ kẹta láyé ó tán mọ́ àgbàdo máa tún jẹ́ bàbá bẹ́ẹ̀ tó bá ta bá tẹ̀lé dà yẹn tán láti máa kà pé o tó ẹyin lé yẹn ọlọ́run fi fún aláǹfààní sẹ́kẹ̀lì o fi fún aláǹfààní lẹ́yìn pé ọ̀rẹ́ rí bẹ́ẹ̀ kẹ̀rí àgbẹ̀fẹ́ ká ló lóde ni ó lè fún arúgbó ní ti gan. tó gẹ́gẹ́ bí ẹlẹ́kẹ̀ẹ́ta táwọn àbíkú pé ara àwọn àwọn àǹfààní ti ń bẹ níbi pé tọ́mọ̀fẹ́ ká mú ṣe kí wọ́n tó lọ́pọ̀ obìnrin lẹ́lẹ̀ wú àwọn nǹkan tí ó ṣe kọ́ gbé síra wọn kọ́ wú abúlé tó lè tẹ̀lé rẹ̀ bọ́ ọmọ ẹ̀kọ́ ọdún. ètò wọn bá àwọn okú orí ìwọ́n pátá tó bá bá ní ní ẹlẹ́kẹta ọ̀rẹ́ lè fẹ́ mọ́ àti kó jẹ́sí ẹlòmíín náà tó bọ̀ ṣàfikọ́kẹ́ mọ́ kí wọ́n kí wọ́n bá wọ́n ìyàwó yẹn ó sàkóso ẹ̀rọ ìlú yẹn ó tó nǹkan ẹgbọ́n bàbá ń ṣẹlẹ̀ tó ìtọ́rọ̀ rẹ̀ ká máa fẹ́ ká máa kó bí ìṣẹ́ ẹnu lórí ọ̀rọ̀ kọ̀ọ̀lá níṣà ìṣẹ́lẹ̀ ó ní báàbù ó ní báàbù. Nígbà nígbà nìgbè, wà ní ìta tiẹ̀, àtà òṣèlú. Ṣé gbogbo ọ̀rọ̀ mọ́lẹ̀ ìrọ̀lẹ́ ọ̀rọ̀ àti òṣèlú kan lè kiri bá? Ó ní wọ́n ṣe fáwọn ọ̀rọ̀ bọ́lá bá lọ. Omi ọlọ́ lọ́gbọ́. Nínú tó máa lọ. Ẹni yẹn ní ọkùnrin. Ṣé ẹni tí èsì ọkùnrin pé àwọn ọkùnrin ti bá ní owó dá kémọ̀ sọkùnrin? Àkéyẹ̀ bí àwọn owó jáde nílé kọ́kọ́ mọ́ lé wọn náà. Kọ́kọ́ mọ́ lé wọn náà. Tèrè kó lọ sí nílé wọn. Inú òmùwọ̀ àyè sọkùnrin. Ìkọ́ ó ní mọ́ sẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́ ohun tí àwọn oní ohun nílọlé wá ohun rẹ̀ lórí oṣù kan bẹ́ ọgbọ̀n ọlọ́rin ní ohun àti ló dé bá ah, àkọ́kọ́ wọn lọ jáde wá náà èèyàn kan ilé ní ìtọkùnrin tẹ̀lé ọ̀pọ̀ aláǹfààní ẹ̀ tó bá fẹ́ kọ̀ọ̀kọ̀ tẹ bá gẹ̀ ẹ̀fẹ̀ rẹ̀ kàmá ìpàdé ìgbà tí èèyàn lọ ní àwọn àti ìlú ṣe ń gbóná ohun ọlọ́lẹ̀ wẹ́gbẹ́ tó máa lọ. kò sí ká ti jẹ bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀nù tó ẹni ọkọ̀ ọ̀nù jẹ́ bá òkú mọ́ lọ́lẹ́ mọ́ náà nítorí àwọn lára wọn gbólóhùn sí àwọn àbá àká pé àwọn tó tó kọ̀ ní ìpẹ̀lẹ́ òwe mu wọ́n mú ọlọ́sẹ̀lẹ̀ lè iná ọtí kọ́ ọ́nù wọ́n ti ká wà fún ọ kọ́ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa ń gbé nínú bí ọba àní máa lọ lé lọ sí mi náà ojú èlò kọ́ náà àbá rẹ pé tó bá gbà lẹ́sẹ̀ ta mẹ́ta ti fi pé nínú ara àwọn mẹ́rin náà àbá ti wọ́n lọ sí àní kọ́mọ̀ lọ́lé wọn náà tọ́lí ìtọ́wí náà tó àní ọmọ lọlé yí lọ́dùnkó níbi kan náà àní ìsinmọ́ kẹsàn-án pọ̀ lè fẹ́ náà àti kó jẹ́ ìgbé kó lọ fẹ́ ọkùnrin ní tútù sáfẹ́ ìwé àkùrọ̀ láàrin olókọ́kẹ́ ìgbélé lẹ́yìn ní ìyá àti mẹ́rọ̀ àpá àti orí rẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́ báyìí láti ìsanwó ni àwọn ẹni tí bẹ́ẹ̀ làwọn obìnrin láwùjọ ẹ̀fà obìnrin omi kẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọn sọ wọ́n ní máa gbá wọn láti ọgbà wọn bá bí wọ́n bá wọn ní òṣèré àti ìjọba ní orí ẹ̀ lórí sọ lẹ́kọ̀ọ́ pé nínú àwọn àlàyé tí ẹ̀dá àti ìta àlọ́ nípa ọdún ìtura ẹ̀fà ẹ̀ káwọn àlọ́ tá a dákẹ́ bọ̀rọ̀ nípa bá ti kọ̀ra ẹ̀ nílẹ̀ eré àwọn bẹ́ẹ̀ ó tún parẹ̀ lọ pọ̀ tó ní nígbà tó ti dákùnkẹ̀ sọ́ra ni fún àwọn ìmọ̀ ti gbà kọ àwọn yẹn lẹ̀ ọlọ́run fún àlàyé àlàyé tó wà lọ. Kata, kata, kata, kata, kata, kata, الله خيرا يقول له ولا يجهز والله يتايا فمانتي pé nípa àbọ̀fíjì àwọn ẹnu ajáde ló wọ́n fi lọ kí n máa fi lórí pọ̀ tó ti sọ gbogbo àbọ̀fíjì náà fún wọn jáde òbí ìwọ lọ jáde pẹ́yà pọ̀ lọ ìyá lọ ajáde náà ti rákà ìbọn ṣe dé ẹ̀sọ́ yìí àwọn ẹ̀rọ lè fi lóba yóò kàn lọ ọjọ́ tẹ̀lé ká. Àlọ́pọ̀ wa jáde ilé tó ọ̀sẹ̀ mẹ́ta, kọ́lá kò ní kó rán nílé. Lẹ́yìn ìlú ajá rà. Kí ni rẹ́tọ̀ fi wọ́n náà ní kọ́ ọdún padà lọ ìtọ́ nípọ̀ bá ń da alẹ́ ọdún ọgbọ̀ ìtọ́nà òbí ti ẹ̀mí ọ̀rọ̀ but kéèyàn ní kóbìnrin jáde ní àwọn láti tábà tábà balẹ̀ káwọn wọlé tábà balẹ̀ káwọn àtọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ afá sọ pápá gbégbé yóò bọ̀ sọ̀kọ̀ sí ọ̀ ọ̀kọ̀ tó yẹ kọ̀ọ̀ sọ́gbọ́n tí yóò máa. àwọn lẹ́lẹ́lẹ́ níbi tí mú wọ́n lè ọlọ́run tó máa lò pé láàbùkù ìlú nà ẹ gbọ́dọ̀ lé wọn jáde ẹ má lè àwọn obìnrin jáde mí ojú ìlú nà àbúgbé mi ò tẹ̀lé nà kó ní inú ilé wọn kò ní ojú ìlú àwọn ọmọ wọn lọ́kẹ̀lẹ́ mọ́bìnrin ló ní yẹn o nítorí jẹ́ tó máa ti tó lè kí ẹ olùgbàdì tá a máa ń pè ní sọlá kíkọ tó bá ti láàrin lẹ́yìn àwọn olùgbàdì sọlá lè tẹ̀lé tó bá máa bí wọn lọ tó fi tòyọ tó lé wọn lè kó lè rẹ wọn lọ ajáde kó lè tẹ̀lé fún kó lè wọn pé ìjáde yìí náà ti di ẹ̀kọ́ yẹ ọdún lẹ́yìn ọ̀fi kalẹ̀ ilé ẹ̀kọ́ mu táwọn tó lò gbé kalẹ̀ wọ́n lọ wọ́n lọ lé wíwí wọ́n lọ bìtẹ́ báyọ̀ wọ́n wọ́n lọ fún lọ́wọ́ tí wọ́n fi lọ ibi kẹ́tí lọ náà ọ̀fi kalẹ̀ ọwọ́ abábi ti lọ ọwọ́ abábi ti lọ wọ́n tó dalẹ̀ ọdún ọ̀bọ̀ sílé wọn kẹ̀lẹ́ àwọn oníyàn ọ̀dá pé ó dájú fẹ́ẹ̀tù di ọjọ́ kejì ọdún padà sí sí ọdún kan wa ọlọ́run tààlà rẹ̀ sọ ọ́ ìṣàǹkàlà fún wọn ṣáǹkì ṣẹlẹ̀ ìlà ìlà ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ àìsàn Thank you.